nígbà tó ń sọ ipa pàtàkì tí iṣẹ́ àgbẹ̀ ń kó nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè èyíkéyìí obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè nàìjíríà asòfin àgbà olúrẹ̀mí tinubu mú dá àwọn obìnrin lójú pé iṣẹ́ àkànṣe ètò tó gbé kalẹ̀ yìí yẹn ti mímú ìrètí ọ̀tun bá àwọn obìnrin yóò ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àjọ títí kan iléeṣẹ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ tó ń rí sí iṣẹ́ àgbẹ̀ láti lè mú kí wọ́n dá dúró kí wọ́n sì ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ìlànà èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti lè mú kí wọ́n máa pèsè oúnjẹ tó tó fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà aṣòfin àgbà olúrẹ̀mí tinubu wàmúdá wọn lójú pé ètò yóò tún wà fún mímú kí ìgbòòrò bá dídá oko àti ṣíṣètò ìdíje lóríṣìíríṣìí láàrin àwọn àgbẹ̀ bákan náà ni wọn yóò tún dá ẹgbẹ́ àwọn àgbẹ̀ tó jẹ́ ti ọ̀dọ́ sílẹ̀ ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama jákèjádò orílẹ̀-èdè yìí bákan náà ni ètò ìdíje yóò tún wáyé lápapọ̀ orílẹ̀-èdè yìí láàrin àwọn tó ń ṣe aṣọ ní orílẹ̀-èdè yìí kí àgbéga balẹ̀ bá iṣẹ́ àgbẹ̀ bákan náà kí àwọn ohun tí wọ́n ń ṣe lábẹ́lé fún àwọn ìpèsè aṣọ ọ̀hún lè túbọ̀ pọ̀ sí i. gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ẹni tí ó dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìpèsè ìrànwọ́ lóríṣiríṣi sí ìpínlẹ̀ yìí ṣèlérí pé ìjọba rẹ̀ yóò túbọ̀ máa tẹ̀síwájú láti ran àwọn obìnrin lọ́wọ́ láti lè mú kí okòòwò wọn túbọ̀ gbèrú sí i jákèjádò ìpínlẹ̀ yìí obìnrin àkọ́kọ́ ọ̀hún àti ikọ̀ akọ̀wòrìn rẹ̀ ni wọ́n ṣe àbẹ̀wò síbi ìpàtẹ ohun àgbẹ̀ àti oúnjẹ èyí tó wà níbi tí ètò náà ti wáyé ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀ fún iléeṣẹ́ nt abẹ́òkúta